الحمد لله وصلى الله وسلم وبارك على من لا نبي بعده وعلى اله واصحابه وعلى كل من سلك مسلكه الى يوم الدين. بكنا ترى لقوانا الله محمد sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́run bá rán sí wa tó kó wá ju iye bá ti fẹ́ ṣẹ̀sìn fún wa òun náà lọ́rán sí gbogbo àgbá ńlá yé ọ̀nà lóbi tó rán kẹ́yìn sallallahu alaihi wa sallam wọ́n dẹ̀ ló pin àwọn òbíṣẹ́ tí a bá tó ní gbàgbọ́ pàánà lè kan tó wà lẹ́yìn anábi sallallahu alaihi wa sallam ẹni náà ti kúrò nínú ìlànà ọ̀pá kò tẹ̀lẹ̀ tàbí dúró nínú ẹ̀sìn yìí tó jẹ́ àkọ́kọ́ tó jẹ́ foundation tí ó ṣe fojú rí náà wọ́n náà ní ká gbàgbọ́ pé kò sọba kan ilé tó lẹ́tọ̀ ká máa jọ́sọ̀ fún lódúdà ọlọ́run wọ́n ti pàánù ìsọ̀lọ́bà sọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ ní ẹrú ẹ̀dẹ̀ ni àbí ọlọ́run bá kó jọ kó wá ṣàlékún yọdọ̀ rẹ̀ fún àwọn sàhábà lẹ́nà náà bí ọlọ́run kó túbọ̀ fẹsẹ̀ tí wọ́n náà nílẹ̀ dáadáa tó jọ́ ọ̀nà òdodo yìí kó máa ti wa kọjá kọjá pé òfin ọlọ́run àti ìlànà tó ní kánàbí wa fi kọ́ wa sọ́lọ́ ìsọ́lá wọ́n la máa gbọ́lá fún lórí tẹ́ẹ̀dì wa fẹ́ tẹ̀lé iná nafsal amọ̀rọ̀ bí so ìjìlá máa rọ̀ṣẹ́mọ̀rọ̀ bí ẹ̀mí máa sábà fẹ́ oríṣiríṣi nǹkan oríṣiríṣi nǹkan ọkàn máa ń rò oríṣiríṣi nǹkan <clears throat> àbíọ́lọ́ ọmọ àkójọ kó tó bọ́ ṣe àkójọ yìí fún wa délẹ̀ akẹ́rẹ́wà kó rí ìjẹ́ mùsùlùmí tàbí láǹfààní láti tún lè pàdé pọ̀ ní àkójọpọ̀ wa tọ́lẹ́sẹ̀ ọ̀sẹ̀ tòní àbíọ́lọ́ dáwọ̀ tó ọlọ́mọ ti rú ẹ̀kan wa o àwọn tí rẹ̀ ti ṣẹlẹ̀ sí àti tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ ẹ̀dẹ̀lọ́n kó má ṣàbà wa làwọn kó bá wa dáhùn padà tó jọ lórí rí torí kókò sí ìrìta fẹ́ jẹ́ ní pé káwọn kan wọná lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀yà mọ́ ọlọ́wọ́n ọ̀dẹ̀ ṣàṣídàmì táwọn kan bá wọná olóníná olónàwàtà ó já ń tìtorí àwọn aláìgbọràn ó dẹ̀ yẹ ká mọ̀ páyà iṣẹ́ kù àyè tí wọ́n náà wà lálejò náà tọ́ba ṣiṣẹ́ bẹ́ẹ̀ abẹ́lọ́ kó jọ kó má ṣe wá ní ọmọ náà ó yẹ ká máa dúpẹ́ ní gbogbo bẹ́ẹ̀ náà ni ó yẹ ká máa ní àròjinlẹ̀ nípa ìṣẹ́ ní wa ká dẹ̀ má gbàgbéra ká máa rárá wa létí ní gbogbo báyìí tàbá ṣe wọ́n rárá lẹ́sí fáyé dáwà yẹn káwà fi flashback léde kan lábá léyí tàbá tún kúrò ní àtún lọ́dẹ̀ kan orí ìrìn àjò láti wà ní súnmọ́ ẹ̀ sáàbá ìdí mọba ṣe dédí tẹnikálùkù lè pàtàkùn ṣe dédí aṣáàrí sàwọn táwà náà ń bí àdàrà àwọn tí wọ́n tún ṣe ń bí lójú ẹ̀mí wa ìrìn àjò

ọlọ́run ló jẹ́ ká mọ̀ bí anábìlú ìṣàrà ìfúwa sọ́lọ́lọ́ àdìsọ́lá tàbátó kúrẹ̀ nínú ilé ayé yìí ká máa rántí pé àtúnṣe ń lọ́nu sàárì nù sàárì lẹ̀rẹ̀ ó kéré lójú nígbà tàbá gbé òkú sílẹ̀ ṣùgbọ́n bó ṣe kéré yẹn ó tún máa ń kéré jù bẹ́ẹ̀ lọ tún fún jù bẹ́ẹ̀ lọ téèyàn bá ṣiṣẹ́ rí bó ṣe kéré yẹn ó tún máa ń fẹ́ ju gbogbo bí tíyàn náà pa tíyàn náwó lọ́sẹ̀ sí láyé lọ tíyàn bá ṣiṣẹ́ rí iṣẹ́ ibi ló máa mú sàárè fún iṣẹ́ ibi ló máa mú sàárè fẹ́ fún kama wa rán sí pẹ́ta wá tó kò rẹ̀ nínú ìrẹ̀ àjò eléyẹn náà a ṣe tún lọ ní àjò kan ní kéte èyí tó ní kálukú ti máa lọ bọ́ sínú permanent site ẹ̀ fún gbogbo lórí ilé tó ń tẹ̀lé tọ́lọ́mù ọ̀nà nínú náà kú bala ìmànà tó ṣe bẹ̀ẹ́nú ẹ̀ tó dáyé bàgbẹ̀ni tó dá ó wà yẹ ká rántí ìkẹ́ àti jẹra tọ́lọ́ sí fún wa ní gbogbo ìgbà àkọ́kọ́ nínú kẹ́yẹ̀ ní kó tiẹ̀ kọ́kọ́ dá wa léèyàn náà kọ̀yẹ́ káà náà wá jẹ́yàn káà máa wù tẹ́lẹ́pàá alára ìjẹ́ náà kìí ṣe ẹran ẹran tí a bá ń ṣe ṣe ẹran kò rí sáàrì jẹ́nà nìyẹn lọ́nà fi tẹ̀rẹ fa nínú àkùrá ní pé ń jẹ́gbẹ̀rẹ̀ ẹ̀kẹ́ àmà kèfèrè á rí ìyàbá yìí tọ́lọ́n fẹ́ fi jẹ gbogbo ẹni tí ò jẹ díẹ̀ ádẹ̀rin tọ́lọ́n fi tó fi tó ṣe fún àwọn ẹranko àwọn dábà yìí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdájọ́ tí wọ́n ẹ̀dì yẹ̀pẹ̀ ṣùgbọ́n ìdájọ́ ti ti wá àti náà ni kèbìrá ma wá ájẹ̀rá ma tọ̀ mọ́ pé á ẹ̀lẹ́ ìtẹ̀lẹ̀ fún tuntun rọ̀bà kọ́rọ̀ tèmi náà já ẹgbẹ̀ ilé ìgbí táwọn aṣọ fúláyé pé ẹran kò ní ẹ̀tọ̀ ló bóṣe múra yìí ó bóṣe rí àpò òta tí èèyàn dẹ̀ níwá yìí ó dẹ̀ kó gbogbo tó yẹ gbogbo dẹ̀ kó sára yìí ẹran kò ní ẹ̀tọ̀ ló bóṣe ń sọ̀rọ̀ yìí ẹran kò ní ẹ̀tọ̀ ló bóṣe ń lò tẹ̀lé yìí kò ní fẹ́ mọ̀ pé ẹran kò lòun wọ́n ló dẹ̀ fi rẹ̀ ẹ̀lẹ̀ tọkùnrin dẹ̀ ń fún ẹbá ìdá ìṣe ìgìlẹ̀ ó dẹ̀ tó ń tó ń ṣe ìyàwó ilé wọ́n ṣe ìyàwó ẹ̀nà ìwọ́n ló gọ́ obìnrin olóòrùn ní wọ́n láìláì ṣètọ́ lórí ẹ̀ ìwé ẹranko ní aránakọ́ lọ ṣe igi

طبعا في صننا القرآن يقول وإذ يعدوا نعمة الله لا تحصوها سبب كايدرا تبي الله ما تكون يكفي كفوا يود كاتان yẹn kama wá rántí kama fi dúpẹ́ fọ́lọ̀ ẹ jẹ́ ká sí ní kí kọ̀m̀plẹ̀n lẹ́ni tó ń fi ẹ̀rú nú ẹ̀jọ́ kan rẹ̀ ẹ̀mà gbọ́dọ̀ dúpẹ́ tó ṣe bí ká ṣe máa ṣe rè o tó bá ń pọ̀ sí nǹkan rọrùn lásìkò kan alhamdulillah alladhi bi ni'matihi tatimmu as-salihat ń ta fẹ́ fún bọ́sí bọ́sí ń ta ń fa ọlọ́run kọ́ wa tó ọ̀pẹ̀ pé ọlọ́run adúpẹ́ fún ẹ ọba tó ń jẹ́ kí gbogbo nǹkan kó bọ́ sí rọrùn fún ẹ̀dá tó bá bẹ́ẹ̀ ṣe tó bá tún yẹ ẹgẹ bá kan téèyàn náwó sọ́wọ́ òtó téèyàn fa tí ò fífà ha téèyàn ṣe ń kàn

ẹjá máa rántí gbogbo ìdẹ̀ra tó ṣe fún wa káwàkì àdébì ọ̀nà wa létí lónìí kò tó lè pé à ń lọ nínú kútùbà wa ẹsẹ̀ èèyàn ní yẹ̀ kúrò lórí ìdúró lọ́dọ̀ ọlọ́jọ́ gbọ́dà tí wọ́n fi máa bèèrè àwọn bèèrè tàbẹ́ kalẹ̀ lọ́wọ́ ẹ̀ kọjíkàlùkù pì tí ẹ kalẹ̀ alẹ́ ìsìláàmù ìṣẹ́ lálẹ́kẹ̀yàmù ẹni kan ọ̀dẹ̀ ní ẹ̀sìkẹ̀kẹ̀ nínú wa ẹ̀sìláàmù tọ́lọ́ ti wá sọ̀rọ̀ ju ẹ̀ránṣẹ́ sí wa láyé tó ti ní káàmù ti sọ fún wa kalẹ̀ sọ́mù bá lọ sọ́lá wọ́n ti bá sọ fún pẹ́sàn yẹn kalẹ̀ kí wà kàn dé jẹ́nà kọkàn máa kọ́ síbẹ̀ kọkàn máa fẹ̀lúrí ẹ̀bá pé àkọ́kọ́ nínú ẹ̀ nínú béèrè ta máa dáhùn ká tó yẹsẹ̀ kúrò ní tàbá dúró sí ìjàgbẹ̀rẹ̀ àkíyàmà tàbí sọ̀rọ̀sára lọ́lọ́ máa bí wá léèrè àmì ọmọrì yìí tí ma àfúnà oníkàlùkù là ń ṣe fàárí mi kìí jẹgbẹ́ gbogbo ẹ lọ oníkàlùkù ṣe fàárí pa ah, àwọn náà ti dàgbà ní àwọn náà ti wà láyé náà ti ṣe díẹ̀ Yorùbá ní pàdójẹ́ lọ́dẹ́ orí kí lò fi jà láfẹ́ déèrè

ìtẹ́nikàlùkú bá rántí láwọn máa sọ fúnra wa pé bàbá òṣè báyìí ṣùgbọ́n rẹ́kọ́dì ìsàtọ̀dọ̀ ọlọ́run wọ̀lá yóò fábẹ̀ àgbà tó ti nípa ń kọ ẹ̀ṣẹ́lẹ̀ fún wa ń kọ ládálẹ̀ fún wa gbogbo ọjọ́ orí èèyàn àti ibi tó tán sí ọjọ́ orí tá bá kú sí gbogbo ń tà ṣe ìgbà اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ọjọ́ tó ní kàlùkù máa máa kà fúnra ẹ̀ kò ṣe dágbọ́n sí gbogbo fọ̀mátì fóònù fọ̀mátì sísẹ̀mù ẹ̀ ó dì níta àwọn kankan káwọn èèyàn máa mọ́ gbogbo ṣe ẹjá dọ́sùn dọ́kúmẹ́ntì ayé ló mọ́ ọ̀ wọ́wọ́ kò ṣe dáná sun kò ṣe dágbọ́n sí àmàlẹ́kà tọ́lọ ń bó sì wọ́n gba brian lè fẹ́ ẹ̀yàn ní sẹ́yìn ẹ̀má yọkan rí ní mo ti bẹ̀rẹ̀ mo sápamọ́ kò sí láti kẹyà mọ́ wà ṣàlàyé bó ṣe lọ́jọ́ ayé ẹ̀ mẹ́lẹ́kàlùkà ká gbogbogbò ẹjẹ́ kí màá ti ń bèèrè lọ ara wa kájẹ̀ kó ní kàlùkùmọ̀ wá rántí àǹfàní tó fi ní kàyí òjá lárìkìyà mọ̀ ó ní kó jókòó lónìí kó rántí kó jẹ̀bẹ̀rẹ̀ sí túbá lórí tó ti ṣe fẹ́ ìdí òjá kó lè kó omi gbèjẹ́ ẹ̀rùkú àtìsá ìbominà zambi kámọ̀ ńlá zambala ànábìlẹ̀ tó túbá níbi ẹ̀ṣẹ̀ ó dàbẹ̀ tó jẹ́ṣẹ̀ rárá ni sallallahu alaihi wasallam tẹ́yàn bá lè ronú níbi tá a bá dé yìí ọba tó lẹ̀ ní má lè kò máa bọ́jọ́ orí tó kẹ́lẹ́ ìrìn àti wájú pé níwájú máa gbẹ̀yìn ọlọ́run pẹ̀lú kọ́kọ́ tí tẹ́m̀bà tó ń tọ́jú orí wata bẹ́lù láyé o ọ̀gọ̀rọ̀ wa láti fi mọ́rí tó ti kú ọ̀gọ̀rọ̀ wa láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tàà jùlọ tí a tàà fi jọ sí bẹ́ẹ̀lẹ́ láti ẹ̀rá àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ìfẹ́ tọ́jú wà láyé tí wọ́n ti jàgbàdàgbà tí a máa rọ́lùkà tàbá gbọ́gbẹ́lágbájá kú nínú fáìlì àbúrò pé bàbá ìlàbíyà ìrìn àti òun kọ́

ìjọ tó bá wá sọ gbogbo táà ti lọ́wọ́ kò kan lọ láti kọ́ bá ti fèèyàn lọ kí ló wá fẹ́ sọ fọ́lọ̀ kó fẹ̀mí ẹ̀ ṣe ń gbà tó wà láyé gbọ́jú orí yẹn kí ló fi ṣe dìsí náà ò sì jẹ́ ṣìnà sí òye yọrọ pa ò sí yóò lè jà òyìnjọ tí mú ò sí yóò kú owó inna lillahi wa inna ilayhi raji'un ẹja túbá ti sábà ń ṣe tí ò dáa

ìgbòkò lọ bá àgbàlagbà mọ́ létí ìwọ́n àgbẹ̀ tó bá rán iṣẹ́ là ń bẹ̀rù àtúkà bẹ̀rẹ̀ tó ní kágbá létí iná kí a máa ṣẹ́ wọn ṣẹ̀rí pé yóò bá ló sọ ṣùgbọ́n kò wọ́ kí bẹ̀rẹ̀ ṣùgbọ́n níbi iṣẹ́ dáwà ẹni tó bá rán iṣẹ́ là ń bẹ̀rù àgbọ̀dọ̀ bẹ̀rẹ̀ sáfẹ́ jẹ fún ọ táàrẹ orílẹ̀-èdè bá wà ní lónìí mẹ́sẹ̀jì tí wọ́n tó wà lọ́kàn tèmi tó jẹ́ pé àfi kí wọ́n fi tẹ ara wọn gbọ́kọ̀ tó bá kó sí dáadáa lára wọn tọ́lọ́n ló sábàbù dáadáa fún àdíṣẹ́ nínà fàbí àwọn àdíṣmà tó bá bọ́ sójì tó bá jásọ kẹ́yìn nílé yẹn máa pàjọba tó rán ní gbogbo àwọn àfáẹ́sì gbogbo ẹ̀ tó kéwú àmọ́ náà ní ọ wà nǹkan ẹ̀kẹta eré ìsáàlẹ̀ ẹ̀kẹ́ tàmà já ọlọ́run bá lóhun lórí ẹ̀lárìkẹ́ àmà àmáàlì mìnì àìnà tàbá wà fí ma á ń fàkọ́ owó tó ní láyé dúkìá tó ní bí nǹkan ìṣe jẹ́ ti ẹ̀ bó ṣe wa gbogbo sẹ́ẹ̀tì ni ṣọ́n ni ṣàjogún ẹ̀ ṣáàní nǹkan yẹn lẹ́gálì ṣọ́nà ìtọ́lágbà fi ní àbámútẹ̀lẹ̀ kan náà mọ́kànmọ́kàn ló ti wá di tiwa ṣẹ́kìntì jìbìtì ṣòwò ṣẹ́kìntì pa yíyẹ gbogbo ọ̀nà tí nǹkan fi jẹ́ tiwa mìnà ẹ̀dà ti sàsábà ibi tẹ́rù ti kọ́wọ́ jọ tó fi kó nǹkan dáláyé àwọn àdáhùn lórí ẹ̀ láti kẹyàmọ̀ ṣáàdìrẹ́dì sáwájẹ́rẹ́ àti dáhùn tọ́kùn wá ti balẹ̀ pé kí kójọ lọ́nà tí ọ̀dá náà ń ká máa kójọ lọ tó bá jẹ́ pẹ́sẹ̀ rẹ̀ níwà ní ìta kójọ ẹjá tètè yàn jẹ́ wọ́n ní kálukú kátà yẹyànjú ẹ̀ o tèrè lálẹ́kẹ̀ àmọ́ ẹni ò ní gbówó mọ́ kò ní gbalẹ̀ mọ́ kò ṣùgbọ́n bọ́dọ̀ tó ná sí tó bá tó ná sí ní tí ò jẹ́ èyàn máa náwó mí kàkàkù gbaládá tó gbẹ̀ṣẹ̀ èyàn náwó ní èyàn arọjọ́ lọ́dọ̀ọ́lọ́ láti àmà ebi ń pa ọmọ ẹ ebi ń pa ìyá ẹ ebi ń pa bàbẹ́ ẹ ebi ń pa níta ibi tó ń ná sí ẹ̀yẹ kó máa gbaládá ṣùgbọ́n ti dáràn kalẹ̀ sílé látàtí ẹkùn gbáàmẹ̀ ẹkùn kọfà ọ̀nà tó dá sí ìbò ló pàtàkì tó yẹkùn náwó sí tó bá ti wà lọ́wẹ́ àti kò kọ́kọ́ bèèrè lọ́dà mú ní mímọ̀ tàbí bùkátẹ̀ ẹ̀dọ̀rọ̀yàn lórí kí ni tó yẹ kí n kówó mi ṣe kí ni tó yẹ pé ìwọ̀lé tí mo bá náwó mi síbẹ̀ ṣe lè tọ́ àdókò tọ́ ìwọ ló nílò tọ́ ṣùgbọ́n má gbàgbọ́ ọlọ́run ló fún ẹ ọlọ́run ló ní àtowó yẹn àdúkó mọ̀ pa àdúkó àdúkó yẹ́ pé ibi tó nípo náà sí ló náà sí kó jẹ́ tó pẹ̀lú mímọ̀ ọlọ́run òun ni bó ṣe dárí ọlá ẹ̀ dárí ọ̀rọ̀ ẹ̀ dárí dúkìá ẹ̀ ó lè ṣe bó ṣe mọ̀ ẹ́ kò káyé tí ò bá káyé ó kàn bá tó láyé o nípa rẹ̀ tó tèmi wàhánù jẹ́sàdìyí tí ma bọ́dí wà yìí kí ló gbólé lórí ṣògbórí kìríkà rẹ̀ ẹ̀sùn lọ́wọ́n tóbi ní ohun tí orúkú ti ń ru ẹ́ ìgbákùn ti ń dùn ẹ́ kí ló fara ṣe ṣe ojókòó ti láwà ní ṣe ò gbà rẹ ní ojú ẹ tó ti padà ní pọ́blẹ́mù ṣe òfin ka ọ̀rọ̀ ọlọ́run àbí blue ló fi ń wò torí gbogbo àwọn nǹkan yìí máa padà di nǹkan lára tó bá yá nígbà tó bá padà di ohun tó di tágbà dé bá wọ́n mọ́ nù àmẹ́lù nínú ọ̀pẹ́sì hù fìlàmù fìlìkọ́lì ìtọ́rọ̀ ń bá ti ní kẹ́ẹ̀mí ẹgbùn kó dàgbà tó tẹ́jì kan nínú ọ̀pẹ́sì hù ìdẹ́jẹ́ ọlọ́run tó fi lálàáfíà tó fi lágbára tó dé gbogbo báwo ló ti lójú kí ló fi ti gbọ́ music all the time ojú fíìmù nira yìí ìwòkúwò nira yìí ọwọ́ ńkọ́ kí ló fi ń ṣe ìwò ní bọ́ jẹ́ síndé ọlọ́run ṣe ó ní ẹlára láti gbádẹ ó ní ẹlára láti fọ́ sọ́dẹ̀ tí mọ́sí ṣùgbọ́n lè fọ́ ẹ̀yẹ̀ pọ̀ obìnrin lára obìnrin lónìí oríkèríkè ààrẹ gbogbo ṣe lò ọmọ tẹ́lómi bídà nìta ó ju ètò gbèsè ilé tó ń pè ṣe náà nẹ́ra gbogbo wa kí wà oríkèríkè ara wa à ń ni mo nára yìí ó kàn lè lóbó ṣe mú ẹ̀hùn ọlọ́run ló ní àtàrà ẹni ọ̀hún ká máa nípa fáwọn áńsà yìí tọ́nà bá dìbò ní kálukú àjòkó máa rò bá ní a bá dé òrùbẹ̀ gbogbo ká lè dáhùn ká lè ní positive answer fáwọn ìbéèrè láti àwọn ṣùgbọ́n tí yóò bá ti gbà bẹ́ẹ̀ èèyàn de ṣe tó wù wọ́n mọ̀ fáàlà máa ṣàá làkúyẹ́ máa ṣàá ẹ̀tọ́ wa ṣe tó wù á pàdé tí ò ní tùmọ̀ ní láti àwọn abẹ́ọ́nà ọba kó jọ kó já gúnlẹ̀ dáadáa kò gbélé sábà wa sọ yìí ní àrùn bá dàpọ̀ àtọ́ àtàwọn náà sàrùgbọ̀ هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا